Ohun tí mo fẹ́ràn nípa ìsinmi ìparí ọ̀sẹ̀. What I love about the weekend break. Ni ọjọ́ ẹtì, ọjọ́ karùn-ún tí a ti bẹ̀rẹ̀ ilé ìwé ní ọ̀sẹ̀. Inú mi máa ń dùn nítorí ilé ti parí ní agogo kan ọ̀sán tí ìsinmi bẹ̀rẹ̀. Mo fẹ́ràn ìsinmi ìparí ọ̀sẹ̀ nítorí mo máa ń rí àwọn òbí mi. Láti ọjọ́ Ajé títí dé ọjọ́ Ẹtì, mi ò kì í rí ìyá àti bàbá, bàbá mi nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní Èkó. Wọn yóò ti jáde ní ilé ní kùtùkùtù òwúrọ̀ kí n tó jí. Wọn yóò pẹ́ wọlé lẹ́yìn tí mo bá ti sùn. Mo tún fẹ́ràn ìsinmi ìparí ọ̀sẹ̀ nítorí mo máa ń sùn pẹ́. Mo tún máa ń rí àyè wo eré lórí amóhùnmáwòrán. Ní àkókò ilé ìwé, mo ní láti jí ní agogo mẹ́fà òwúrọ̀ láti múra fún ọkọ̀ ilé ìwé tí yóò gbé mi ní agogo méje òwúrọ̀. Ṣùgbọ́n ní ìgbà ìsinmi ìparí ọ̀sẹ̀, mo lè sùn di agogo mẹ́jọ òwúrọ̀. Ní ọjọ́ àbámẹ́ta, ìyá mi máa ń se oríṣiríṣi oúnjẹ tí ó dùn, mo tún máa ń jẹun púpọ̀. Ní ọjọ́ Àìkú, ọjọ́ ìsinmi, bàbá mi máa ń gbé wa lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn ìsìn, a máa ń lọ kí bàbá àti ìyá àgbà. Bàbá àti ìyá àgbà dára púpọ̀. Ní ọjọ́ Àìkú tí ìsinmi ti fẹ́ parí, inú mi kì í dùn nígbà tí òbí mi bá sọ wípé mo ní láti tètè sùn láti palẹ̀mọ́ fún ilé ìwé tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé